ìwọ wa òun náà ọkùnrin lágbájá ó fi mú òṣùlù yẹn ní pé wọn á òun náà wọ́n ṣe pé èyí tí gbogbo nǹkan ọlọ́run náà ni ọlọ́run ni tí ọlọ́run wa pọ̀ rẹ́gẹ́dẹ́ kọ́dà tó gbogbo èèyàn ọlọ́run náà ni èèyàn tó tó bẹ̀ tán jáde mọ́ta káwá kan ní ìyẹn lórí rédíò àbẹ́lẹ́ ìṣòwò kọ́ gbogbo fún àjọ lọ́dọ̀ rẹ̀ ó sì ń bẹnu àtúntò kan nígbà tí gbogbo ẹni tó bá ṣe pé dáhùn rẹ̀ ìtúlẹ̀ tàbí ẹ̀sùn tí ń sìn kò lè sọ́ńtà gẹ́gẹ́ bó tilẹ̀ máa sọ́nù lé kì í ṣe ẹ̀sùn kì í ṣe ẹ̀sùn gbogbo ẹ̀sùn tó bá ń sìn tó kí bó ṣe ń ṣe ń lé òde ṣe ń ta ọ̀rọ̀ tó ń sọ ń lé nípa òde mọ́lẹ́ta ẹ̀sìn dáwà kìí nínú kìí níta nítorí wọn wọn pírẹ́sì nínú náà lẹ́yìn ọ̀pẹ́sì nínú náà lẹ́yìn kí wọn pírẹ́sì níta ara títí náà ẹ̀kọ́ wọn lòdì sí mú nìyẹn tó lè jáde tó gbogbo tó ń ṣe tán níta gbangba ibi tó ń jẹ níṣẹ́ sálábí lè jáde wọ́n ta kọ́ wọn wí adákùwá òun náà ní kí ẹ bọ́ kókó lórí ayé àlọ́ wọn kẹsìn ọlọ́run títà ṣí kò jẹba láì fún táìmárì àtàlẹ̀ ìjọ ni kìrìmàní sálábí ti a kìndáwà tàlàfíà òun náà ní pé ní kí ń jẹ́ àṣírí kọ́mọ̀tì lórílẹ̀ ayé máa kọ́ ayé pé tà ṣí kò jù lórílẹ̀ ayé àkọ́kọ́ lọ ẹbí wọn kún lókè ní ìrúgbà yìí ọ̀nà táwọn ti yẹn tí ó fi lé yẹ pé dáwà دعوة دورة أي الحلقات انت عارف الشيء اللي كانت ولا فعلوا كلا يفعلوا ذاتي إذن جاء غاية غاية الدولة الإسلامية كلا فعلوا ذلك كلا فعلوا ذلك سورتك ما إلى أن الدواء والنساء lórí mú ọ ní à kò sábẹ́ ọ̀sẹ̀ náà ìjọba yìí lórí rẹ̀ sí nìyẹn wọ́n lórí rẹ̀ sí wọ́n hẹ́lẹ́ tẹ̀lé ojú rẹ̀ tó nǹkan kan ní nílá máa láti ṣe láburú yóò gbà pé òun gẹ́gẹ́ fún àwọn ìta ni ìlú ìlú ìlú náà lòun ana man ahawa wa man ahawa ana نار حالي عللنا جسدا وإذا أبصرته أبصرتني وإذا أبصرتني أبصرتك سجن وضطيع يشرب في الظلم فوائده الله واعبدوه توبوا إليه وراقبوه فلو كلا سلام لا يكره أول شيء قالوا له so ọ̀nà ló ti sọ sáré pé yóò ṣe fún bẹ́ẹ̀ sí wọn ṣe kọ́lẹ́tì kìí ṣe ẹ̀kẹ́sẹ̀ kọ́lẹ́tì náà nígbà tó ṣe mú sọ́dọ̀ lọ pé ọ̀pọ̀lọpọ̀ tí ó máa ń kó bá àwọn èèyàn ni pé tí wọ́n fi ń wọnú sófì dégbé ní ọkọ̀ máa kọ́ bá lọ kí ó ní tí akéda bá yẹn tó bá wọn bẹ̀ náà jáde mọ́rọ́ tí ọ̀rọ̀ kan ní ìgbà tí èmi ń ṣe sófì àwọn kankan bẹ táwọn ń ṣe nígbà yẹn ìmọ̀ mọ̀ tó wọn rẹ̀ kí bí àwọn ọ̀pọ̀ ìkọ̀mẹ́ta wọn kà nígbà yẹn pé ya ọ̀bí aṣèkọ́ yá jẹ́ ìlà ní ìhàbílẹ̀ rán jòdìlí bí wọ́n ti ka wá sí ní ibi jìmá ورعني يا كيلاني من كل لحظة ولا تقلني ولا تقلني طرفة لسواك والله لا أخشى الممات وهوله والأشرح المهوايا كان لواكا كنت طبعا مكتوب يمكن يقول لي أبي يونيك أقول طبعا لا خيرا تقول أما أقول لك بلون أخيرا ẹgbẹ́ ọmọ tí ó ń yóò tó tún rẹ̀ lọ́kùnrin nígbà pé ìlú ni ìlú ọ̀dọ́ ni ìgbọ́n kọ̀ọ̀sílẹ̀ yìí ti máa ń sọ ọ̀gbìn ní ìlú yà ni àbùkọ́ ìdè lánà tí wọ́n lọ bọ́ wáyé àmọ́ tó wá sẹ́rí bí yà ó ti yí ọ tó ti yí ọ nípa lànàbí àbùkọ́ ìdè lánà kàlàkọ́ ìdè lánà sí àlàkà lànàbí kàlànàbí sí àlàkà lọ́wọ́ ọlọ́run náà là ń pè ó náà wọ́n á tó lójú wọ́n á tó lójú tó ẹni tó bá lè jáde bọ́ta tó sọ fún ọbẹ̀ ìgboro ìgboro kọ́lẹ́jì ìlànà ni wọn kí n gbọdọ̀ gbọ́ kí n gbogbo kọ̀sílẹ̀ àti báńkà ìgboro ìgboro dà lọ. kódà ń tàbọ̀ bí ẹni ìrẹ̀ ni ṣé bá lẹ fèrèsìkèrè ìṣẹ̀lẹ̀ ìlọ́wọ́ àìsàn sàlásù ṣé bá fẹ́ jìdí pẹ̀pẹ́ parí bẹ́ ẹni fèrèsìkèrè ń ẹni ẹ̀rẹ́ ẹni بوصلك واحملي بهماك يرشد يا جيلاني جدلي للمنى والفضل يا جيلاني جدلي بالعطاء والبذل nígbà yẹn tí màá kàkà sí dáhùn tó ní wá fẹ́ yí padà ń wà ní ya ilá ìjọ tẹ̀lé ìdílé mọ̀nà wẹ́lẹ́ fọ̀dọ̀ ní ya ilá ìjọ tẹ̀lé ìdílé àtọ́ wẹ́lẹ́ àwọn tí wọ́n ń jẹ́ àtàjọ ayárí ní lónìí àwọn ọmọ ìyá wọn ní àá tó wọn sọ sílẹ̀ ní mẹ́ka sókè nígbà tó yẹ kí o sì nínú àti sípẹ́rọ̀ níbi ọmọ pé tọ́jú apá gíga bá wà níjọ́ tó dé lẹ́gbẹ́ ní ṣe kíni torí ìmọ̀dájọ́ tí ń ṣe ní tuntun àgbẹ̀ ẹ́ à sánúkọ́ ìjìlá ní wa lọ́nà ni tó ṣe láwọn ti jà ní àwọn ti jà ní àná kó ṣe rí rẹ̀ nìyẹn àwọn ti dàní àná àwọn ọmọ kan pé pé á jẹ ìdáni tó dàní ṣé àwọn ọkọ̀ tí dàbí wọn kọ́ lọ́wọ́ tó kí wọn lè fi dá ṣe kó yá jẹ ìdáni wọn ṣé kò jẹ ìdáni àbíkọ́tà ti jẹba abúlé rẹ lọ tàbí lọ rẹ náà yọmọ sí ni yóò ti lé ní wọ́ọ̀tì sílẹ̀ ká tàbí lọ rẹ ní orí ibi tàwọn náà wọ́n mi ní ní ṣùgbọ́n àkà máa ń ṣọ́ mi pẹ̀lú odi ìṣọ́ rẹ̀. ورعين مفتني وقيلان من كل لحظة بب شجر ومفتني ولا تذكرني طرفة بسواك حكم يدني ونحن ومفتني بوغاو والله علم البراء لا أخشى الممات وهوله إن إيه بيرك إن إيه إيه بيرك كما قال والحشر إن بيرك من القيامة إذ محوايا تحت لواك تبا تندلان بيو برندا رأيه tó ó pọ̀ rẹ́kẹ́tẹ́ ó pọ̀ bàtí tí ò tó pọ̀ sí pé tó àbáyọrí kìnínú ẹ̀ẹ́dẹ́gbẹ́yà tó kápẹ́ wá lọ sí pé wọ́n ti ẹgbẹ́ ẹ̀kọ́ ilé tí ò rí kí ni ìyàtọ̀ ọlọ́rẹ́ kan àjọ ń ṣe tó kìnnì ẹni tó kọ̀ọ̀kan lè yí àwọn akọ́ni ní sẹ́yìn òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí o lọ́wọ́ ayọ́ ọlọ́kùnrin ṣáà ìjọba òun wá ní gbogbo àti wájú wá wá sí lọ́ọ̀rí báyìí ó di ọ̀dọ̀ lọ́dọ̀ ọwọ́ adé ọwọ́ akíni lọ́wọ́ wọn ní ọ̀rẹ́ ẹ̀sùn wà ní ilé náà ẹ̀ dáwọ́ ọwọ́ fún ọmọ ìdìbò rẹ̀ wọn ní tán ó ti pa ọmọ lẹ́yìn tó wọn ní ṣe ẹni pẹ́ẹ́sì wọn mú ní yìí kò tẹ̀pẹ́ ètò òkúrú jù òní kí ẹ lọ sí ìtàrí kí ẹ lọ lọ tọrọ nǹkan ẹ lọ tọrọ kankan ní ìtàrí o ẹ lọ tọrọ kankan ní ìtàrí o ẹ bọ́ ló tó wá ṣojú ẹ tó ń jọ rẹ̀ lọ́wọ́ kí ló ká jábọ̀ ọ ní àà ọlọ́sàrò ní àà ẹ̀rù àwọn ẹni tí báwọn ẹni ọlọ́run ní àwọn ibi tá a ti tàrí ìtàrí àwọn ẹni ọlọ́run lọ́ọ̀kẹ́ á èròkò ní ìgbéyàn àti ọ̀tọ̀ ọ̀nà ní ẹ̀jìgbó ẹ̀jìgbó tó bá ti kọ́ tàlẹ́ àwọn ẹni ọlọ́run ní ìtọ̀ mo ní ẹni ìdí ẹni tó bá ń lọ síbi ọ̀sùn àtòsógbólẹ́ tó wá ẹni tó lọ síbi ọ̀sùn òṣogbo tí wọn lè ń pè kí lẹ́fẹ́ sọ sí pé kó fún un ní nǹkan kó fún un lọ́kàn kó sànú wọn ni àhà ọ̀sùn rẹ̀ wá fẹ́ ń gbé àwọn àbá àwọn ọlọ́run ọ̀dà ànábì Ìsá kẹrẹ nìkan ní sọ́wọ́n ní pé jésù ṣàánú mi jésù mọ́ sí kó burú fún mi jésù làmí ní òṣòro kí ẹni yẹn ṣe ah, ọlẹ́kọ̀ọ́ nù pé àfà yìí tọ́tún ànábì Ìsá gbogbo ẹ̀yẹ ń wọ́ mo ní ṣẹ́kí oníkọ́lẹ̀ ní ìyá òtún ah, ẹni tó ju alẹ́bí ọlọ́run tí ẹ bá pè yóò di ẹnu ẹ̀yìn náà gbà pé kéde rí ẹni ẹ̀hún ẹ̀wà gbà pé ní pé àbá kékeré ẹ má ti ẹ jẹ́ jáwọ́ bí nǹkan báyìí o sọ irú àwọn nǹkan yìí ó jẹ́ tẹ̀lẹ̀ nínú àdìsọ́kàn àwọn oníṣòwò tí lè má ṣùgbọ́n lè pàtì àfẹnjú bá jáde kó lẹ̀ torí títí mẹ́nu síra wọn ni. sọ̀tọ́ bá wà láwọn ti àfẹ́ máa tó ṣe déédéé díà ẹ máa tó ṣe ẹ máa yọ ẹ máa yọ kó bẹ́ẹ̀ ẹ máa yọ ẹ yọ ìṣèlú àṣà ẹ yọ àwọn sùúrù ẹ yọ gbogbo ẹ ẹ yọ ẹ bá yọ náà ẹ bí náà ẹ kó bẹ́ẹ̀ yóò sẹ́kù kí wọ́n yóò padà sẹ́kù súnmọ̀ lásán ìrún nìkan lẹ́mọ̀ nígbẹ̀yìn ààrọ ara wa àti abájẹ́ ìbáṣepọ̀ àbí ìsúná pẹ̀lú àwọn ẹni wọ̀nyí àwọn káwà kékeré kápọ̀ ọmọ nǹkan tàà ṣe ẹ̀kejì ní ká lẹ́nu pé a fẹ́ jọ wọ́n kò nínú ìṣòro tí wọ́n wà yìí tí wọ́n kò lè máa tó dáwọn èèyàn kú sí ìdílé gẹ́gẹ́ báwọn ọ̀dọ́ ní kú làwọn tó ń sàgbàlagbà ń kú sínú rẹ̀ kí wọ́n bá ìsìláàmù ọlọ́run ọlọ́run bá ìsìláàmù ọlọ́run. ó ti wá kọjá ní ìgbẹ́jẹ̀ tó ní àti ẹ̀mọ̀ fẹ́ ìgbẹ́fẹ́ ta kó sún sí wọn mọ́ wọn mọ́. àmọ́ àwa tí ọlọ́run ní kí á ní àgbọ́yé ẹ̀sìn ọlọ́run tó náà lẹ́yìn tó lọ́wọ́ rẹ̀ káwọn ṣàánú àwọn ènìyàn yìí ká wá ọ̀nà kíní ọ̀nà kejì ọ̀nà dáadáa láti ní ọba sọ ní ọmọ sọ títí nílẹ̀ yorùbá yìí gbogbo ọ̀dọ́ bá ní ẹ lóṣooṣù ni wọ́n lé wa níbẹ̀ kó o lè ka bàbá rẹ máa ń fi lóṣooṣù kó o lè kà kó ìgbà dájú ẹ̀ pa wọn títọ́ bá ní o bí o lóṣooṣù ní ilé ẹ ilé kan tó là ń ṣe kó o lè ka bàbá rẹ máa wù tí o bá jẹ́ bàbá rẹ lọ́rọ̀ lẹ́rìí sàkójú ọ̀sùn kí ó jẹ́ bàbá àbá rẹ̀ kò lè jù báwọn náà àwọn tó bàbá àbá mi kọ́ aká márùn-ún kó lè rí sùn bàbá àbá mi kà bàbá àbá mi kẹ̀ náà àwọn àbá mi kẹ̀ kò lè jù bẹ́ẹ̀ kí wàá náà bàbá àbá rẹ̀ lè ìkà mú irú sùn nínú wọn kí náà ń ṣe ìtumọ̀ tí mo fẹ́ lọ́kọ̀ ni pé tún nǹkan tó lálẹ́ òun ní kìí sí ara ẹ̀sìn wa rárá tó àwọn táwọn ti pé àwọn ẹ̀ka kí èsì rẹ̀ káwọn ọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ كذلك كنت من قبل كما الله عليكم وكنا نقول أنا نسبة إلى الله náà lè fi ẹ̀yìn ọmọ kékeré ní ilé lára yé gbogbo tó tó bá lọ sí lára tó wọn kọjá àbí gbogbo ewu tó tó bá lè máa wúlá yé ní ilé la ní ìyẹn lọ tọrẹ ní ìlànà pé tó ń bìnrin ẹni tó fẹ́ tọ́jú ìbìnrin náà ní bínú ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ kí ní ọ̀rẹ́ nìyí ọwọ́ fẹ́ yọ ọ̀kan ọ̀fẹ́ ọ̀fẹ́ fún lábẹ́rẹ́ tí wọ́n tí wọ́n tí wọ́n lé ọ wọ́n lọ́wọ́ ní ọ̀sán ọ̀sán máa bẹ́ẹ̀ ìwúrẹ́ bí kò tẹ̀sán à ìṣẹ̀ tó fẹ́ tọ́jú náà mọ̀rọ́sí àkúrò nìkan ó fi ẹ̀ṣẹ̀ dá àwọn táwọn wá ń tó ẹ̀ṣẹ̀ yẹn tó bá ti ń bọ̀ wá òun lè rí aago tó bá ń bọ̀ kí wàá fi kí wàá fi àwọn kékeré àti tó bá wọn sá òkúta òkú táyà ló bá ti dé bá mi ẹtú dé ẹdí bú yóò wà lẹ ẹkọ bú bú tó bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yóò wà lẹ ẹkọ lé ló lẹ àyẹ̀wò àdúgbò tó bá lẹ tán mẹ́ta àgbà kí ló tó tó tó ìyá tọ́jú rẹ wọn àgbà wọn àárọ̀ so náà ní ṣe sọ̀rọ̀ pé àwọn sọ̀rọ̀ fún ọmọ kàwọn lẹ́jọ́ rẹ̀ ń gbé ọ̀rẹ́ àwọn láti yẹn ní ọdún àwọn báwọn àwọn àwọn dókítà méjì kan wá fẹ́ báwọn náà wọ́n fẹ́ tọ́jú rẹ̀ náà wọ́n wò pé bí wọ́n ṣe ń sàánú àwọn bí wọ́n ṣe ń sàpọ́nlé àwọn wọ́n ṣe ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ṣé sọ̀rọ̀ bí ni o náà wọ́n wò pé ah wọ́n ti táwọn tẹ̀lẹ̀ fi káwọn ló ti wà nínú àkàn ní àánú àwọn èèyàn báyìí bóyá ọ̀gá ṣe dà tó. ṣe pé àwọn ọ̀pá wọn wà ní ipò aláìsàn tí dọ́kọ̀ rẹ̀ ta lọ àwọn kí dọ́kọ̀ wọn wà ní kankan láwọn láwọn ọ̀gá ṣòwò nínú àwọn ní oṣù pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ń sàn fọ́n lè fọ́lá mímọ́ ìpẹ̀lẹ́pẹ̀lẹ́ sàn. ibi ìpẹ̀lẹ́ àwọn dọ́kọ̀ alẹ́ láàrín ọ̀nà ìṣòro rẹ̀ yóò ti lọ àwọn lórí rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe káwọn àtàkẹ́ ń pè àwọn èèyàn náà ẹgbẹ́ àwọn ní kó sí ló ṣe kárí nìyẹn kíkẹ́ bá ní ṣe nǹkan tó yẹ ká ṣe á sí i kó làwọn ṣe kárí fún gbogbo àwọn oníbí náà jẹ́nura lè yẹ àti tó bá ya tó ya tó fi ya tó fi ya yàtọ̀ ya gbogbo nǹkan wọn á rẹ́jì láti pé òun gan fẹ́ dojú ẹ̀sìn wọlé àyẹ̀wò àti ìgbà òjò àwọn àbí ìjọba rẹ pé wà pé ìfọwọ́lá pẹ̀lú yín ìdí oṣù pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ kódà bí ẹ máa ń fọwọ́lá pẹ̀lú ẹgbẹ́ tí wọ́n bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ ọlọ́run sí ràn lẹ́yìn ìwádìí ọlọ́run kó ṣàtìwá ní ẹni tí wọ́n sílẹ̀ fún rẹ̀ fún rẹ̀ láàyè ojú wọ́n ti lè هذا رسول الله عليه الرحيم وعلى اله وصحبه السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جزاكم الله خيرا في الله اكبر مع وشيخ وامير مولود àti kò sí púpọ̀ ní àbámọ́ gbádùn wọn ti báyìí lọ ṣùgbọ́n abẹ́ ọlọ́run bá wà ilé tí wọ́n bá ọlọ́run tí ó ti wá láǹfààní dáadáa láyé bí àtọ́jọ́ bí láti fi àwọn ẹni kọ̀ọ̀kan náà ti mọ̀ ní ti pé kí ó yẹ ká join àwọn oníṣúfí àti ká mọ̀ join wọn. ṣé àwọn tá a fi bẹ́ẹ̀ àti láti join àwọn oníṣúfí ní àwọn olùdílé ẹni ìṣòro ọ̀jẹ̀ àwa tí a ti wá bẹ́ẹ̀ jáde tó láti jáde ẹ́ ọjọ́ ìdí orí àwọn ọmọ gọ́ọ̀mẹ́ntì ti wáyé kọ́lọ́mù kí ó yọ ọ́ àpàdà sí ibú ọlọ́mọ tí ó bá wọn ṣe ìwà àti ẹni kọ̀ọ̀kan wa náà ìdí àpèjà ọ̀mùnì sófì ọlọ́mọ tó ṣẹlẹ̀ sí wa. náà láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá kí a tó bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ mi àwọn bá ní ìbéèrè àti bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ wa kó fún one two three four five six seven eight tọ̀ kí a lé kí àwọn ìbéèrè yẹn àti ní ọmọ gbogbo náà ti bá wà. Kíra àtàtọ̀ wo bí máa da àwọn tó àwọn àpá wa ni wọ́n kọ́ àwọn tó bá ti ní twenty copies péré ló wà níta á máa sọ iye ẹ̀fọn wa bẹ́ẹ̀. náà nọ́mbà wà. àwọn obìnrin tó bá ti kọ́ ẹ̀sán nípa sufi pápá jùlọ ìgbàdàn tá a wà yìí ẹ̀mọ̀ tó wọ́n pọ̀ bí dáadáa. àbí ẹ̀kọ́ kẹ̀ẹ́ ní rárá ó dábí lórí ojú dáadáa lè lọ ẹ̀kọ́ kẹ̀ẹ́ tó lọ́mọ́ bí ẹni pé ìlà tó jẹun àwọn ilé ni wọ́n fi òkun pa àwọn èèyàn lọ́kà ní ẹ̀ẹ́tẹ́lẹ̀ ọ̀rọ̀ wọn lórí tó ti wọ́pọ̀ ní bá dùn àyè dáadáa báwo ni ẹgbẹ́ bá dà àwọn agbọ́n mi ta wà àwọn ẹlẹ́à ọlọ́pàá àwọn akọ́wà ní tó bí lọ́gbà lọ́kà ní torí bá àgbẹ̀ kí wọ́n gbéyàwó tẹ̀lé wa yìí náà sọ́dọ̀ wọn nípa dùn wa. Ìgbésẹ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀sán ọ̀rọ̀ Eh, iṣẹ́ tí àpapọ̀ tó tó mẹ́ àdúgbò tí ó ń lò tó fẹ́ sí àwọn àpá àǹfààní ní eh, àǹfààní ní àwọn àpọ̀wọ̀nyí tó kí ni tábà ilé máa ń fẹ́ sí àdéhà fún ẹni tó fẹ́ sí ìmáàmù sí ó wà nínú ìpè tí wọ́n sì wà lórí ọ̀nà tí wọ́n fi àwọn ìjọ wọn yìí tó gbọ́dọ̀ fún ẹni sọ ọ̀rọ̀ ní àwọn ẹgbẹ́ àwọn àpá àwọn ẹgbẹ́ wọn làwọn kan jáde lórí lẹ́yìn àti dásìkò ilé wọn fi ń fà wọn ìdílé kankan yẹlẹ̀ so kí ni irú àtúgbẹ́yìn ni mọ̀hámẹ́dà tí a máa yìí yẹ tó ní pẹ̀lú wọn kí ni ìbáṣepọ̀ tó lè ti mọ́ ẹ̀dọ́ àti òun bá wọn sọ̀tún wọn bọ̀ láti tẹ̀lé ìlú jẹ́ òdòdó àwọn ilé ilé o máa ń gbọ́ pé wọ́n má sí ìjọ́jú méjì lórí àwọn ẹ̀mọ́ àwọn ẹgbẹ́ wọ̀n ní ṣe ìrìn gẹ́gẹ́ bí àlàyé tí àwọn apá máa ń ṣàlàyé lórí àwọn akíkọ́ lè fìlà bí ìjà máa àwọn

wọ́n ní pèsè ní pé tí wọ́n bá fún sí ó sọ pé ìyá kí n sì gbà. Nígbà tí wọ́n sọ̀rọ̀ ìwọ̀n nípa ìṣòro àti àdúgbò, ìgbà tí wọ́n bá wà ṣe ìyàtọ̀ láti ìṣòro àti àdúgbò. Ẹlẹ́ẹ̀kejì, ṣé àbẹ̀wò pẹ́ẹ́lú ìgbà ìwà ìlú òkúta àwọn ọ̀gbọ̀tẹ́ sọ ní táwọn ẹgbẹ́ wọn ní pa àwọn ìwà ìjẹsẹ̀ tó pé nínú àwọn àwọn abájẹ wọn jẹ́ ojú náà wọ́n máa ń fi ọ̀pọ̀lọpọ̀ wá wọn wọ́n máa fi kúrò nínú àwọn ọ̀rọ̀ tó táwọn ẹgbẹ́ wọn ní pa àwọn ìwà ìjẹsẹ̀ Ìbéèrè àwọn ẹ̀kọ́ mú àwọn ọjọ́ tí wọ́n máa ń há kò há ní jíṣù jíṣù pé àtàwọn ìṣẹ́lá wọ̀ ní kàkà wọ́n wá ka ọ̀hán yẹn tán wọ́n wá ha oúnjẹ fún ìpè àwọn tí ò bá wọn ṣe náà tó bá gbé oúnjẹ fún pé ẹgbà tí ta ṣe nílé ṣé ó tọ́jú ìrìnàjò olóògbé àti ìrìnàjò. àtàwọn ìṣẹ́lá wọn àgbáyé lápapọ̀ òkè wọ́n tàtúwà pẹ̀lú kùránì Mẹ́jọ mẹ́jọ Yóò bẹ́ẹ̀ Àwọn ẹ̀sìn ti fẹ́ kẹ́kẹ́ pẹ̀lú ẹ̀jọ́ ọwọ́ àti ìṣọ̀nà yìí. Tó ó bẹ nínú àwọn tí ẹbí wọ́n ti fi àwọn ọ̀pọ̀ ikọ̀ ọ̀pọ̀ kọ̀ọ̀kan sílẹ̀. Mo ṣiṣẹ́ kó fún wọn lára sára pé wọ́n máa ń ṣe ádẹ́sì. pẹ̀lú àwọn àgbáwò tí wọ́n máa ń ṣe. tó ìwé lílà ṣe onífúnnà sáré máa fi àpamárẹ tó bá ṣe ń kọ́ra ìwé à owó ṣe ń ṣe fúnnà látara tó wọ́n fi rádà sí ìdájọ́ láti bá àwọn ọ̀ṣẹ́lẹ̀ tó fi rádà sí lọ́wọ́ lọ́tẹ̀. àwọn zikiri pẹ̀lú àdàdàbà. tí wọ́n bá tẹ́ àwọn ìdílé tó náà ní ọ̀rọ̀ ìgbésẹ̀ tó àwọn ìṣẹ̀lú ìgbìmọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ìgbésẹ̀ náà nínú àwọn gbogbo abẹ́gbẹ́ sórí ẹ̀mí àjọyọ̀ ìgbòho ní ìgbìmọ̀ látàbí ẹgbẹ́ tó ń lo àwọn ìṣẹ̀lú káńtì rẹ̀. Ṣé ìgbẹ̀ sí ṣe tẹ́lẹ̀ ní ọ̀sán ní ìgbìmọ̀ àgbẹ̀sẹ̀ nípa ti pọ̀ nínú ẹ̀sìn. Mo tó bá ṣe ìgbẹ̀rẹ̀ náà ti ìgbìmọ̀ tó jọ

àwọn arúgbó àti olùdí àti gbogbo ẹ̀ ẹ̀yí náà tẹ̀lé ẹ̀yí ṣe ápá àìṣe ìwòrímọ̀ tó ẹ̀dẹ̀ pé ìwòrímọ̀ lè mọ̀sọ́ ní ogun padà ilé òun náà olùdíjà wa náà ti mọ̀sọ́ ní ogun padà tábà ní olùdí tó bá mú owó oúnjẹ àbáyẹ̀ wa kí ni a ti fi olùdí báyẹ̀ wa ní kí ni a ti fi tàbí tàbí tàbí gẹ́gẹ́ bí. Ìgbà wo ni wọ́n ṣe yọ? will be. If there is a question here, then we as well as for the leader. Ǹjẹ́ ẹni fún aláwọ̀ gúrúùpù náà lórí ti ń bẹ̀rù ìdàníjà nípa àwọn akéèké وبركاته السلام عليكم ورحمة الله وبركاته àwọn ìlú ọ̀pọ̀pọ̀ ìbẹ̀rẹ̀ tí ó jẹ́ oníṣẹ́sọ́nà tó wà ní ìdílé tọ́lá àwọn ìjàmá àgbáyé àwọn akọ́wọ́n ìdílé ìlú àgbáyé ìṣúná àwọn ìwọ̀n ìdílé ìlú ìlú ṣètà àbáyé pé nígbà ọdún ní ènìyàn ní ṣe ṣẹlẹ̀ tó bá ní ọdún tó náà àwọn tó pọ̀ tó ṣe lẹ́bi tó náà ní ibùdó àwọn irú ẹni tó bá gbà lẹ́yìn kó máa ṣe dáhùn rẹ̀ ní àwọn tó ní ẹ̀rọ lọ́dún ní ìṣá kó lè yẹ dáadáa àwọn tí wọ́n tún ṣe ẹgbẹ́ láàrin ìlú ìlú àwọn ọ̀pọ̀ àwọn ìjọ bí wọ́n fún lágbà àdúgbò lórí mọ̀lẹ́wà ìṣúra. Túbẹ̀ ní yẹn àkọ́kọ́ tó bọ̀rọ̀ kọ́kọ́ lẹ́nu pé òun fi ìlú rẹ̀lẹ̀. Òun fi tàwọn sí ìlú lẹ̀ òun fi tàkó ẹ̀kọ́. Òun fi túnà lẹ́nu ìlú lẹ̀ òun fi lọ tàkó àlùfẹ́ náà bákan náà wọ́n máa pèsè sí ara wọ́n ti máa kọ́ ọ̀dọ́ máa ń jẹ́ iṣẹ́ náà. tí ó kàn yín bá ti rán ọ̀gbẹ́ mi láti ṣe nínú mọ́ṣáláṣí tí ń bá nílò tí wọ́n bá lè ṣó. bí wọ́n á dìde pé wá mọ́tò ti di ah, mọ́tò ti di nǹkan tá a ti lé àwọn ọ̀gbọ́n bá ní ìfẹ́ káàbọ̀ tó ìjọba ní ọdún bẹ́ẹ̀ ṣúná fún wa ìlú ń dùn ní ní ọ̀dà àwọn ọmọ pé àwọn òbí ti kalẹ̀ ní àdúgbò rí pé pẹ̀lú akẹ́wà gbà báyìí sàkóso àpàdé bá ń wà fún ìlú ní ọdún tó wà ní ìlú òkú rẹ̀ àwọn tó bá ti pé wọ́n ń gbìyànjú papá mọ́ra wọ́n ti ń ṣe abúlé tí wọ́n ń rẹ́lẹ̀ níbẹ̀ tó fẹ́ wá wọlé láti máa ṣe dáhùn rẹ̀ èyí wọn sọ yìí kò tó wà sí bóyá nìyẹn wọn wá ń jẹ pé wọn á ń jẹ ara wọn pé wọn náà lè ní sánà yìí ní sánà àbúrò àbúrò wà sí àtàwọn ìdíyẹn àbí àtàwọn ìlànàmọ́tò ti jẹ́ oní súnà tó ń tó sọ́ọ́dọ̀ ìpínlẹ̀ ọ̀padà àrámá ẹ̀ padà àrámá rẹ̀ ìfẹ́sọ̀ àpàtàkì ẹ̀kọ́ lórí ìlúwàwọ̀ lórí ìlú mọ̀wáyé ṣẹ́kùn àti ẹ̀ṣẹ́kà ní ìlú ìbọ̀rọ̀ yìí àmọ́kọ́ ní bàbá màdínà tó àwọn ọmọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ní àwọn lọ mọ màdínà rẹ pẹ̀lú àwọn fáàkì nínú àwọn bàtà àwọn àpá yẹn darí àwọn ọ̀dà tó wọn sáré fún ọjà ti dáhà wọn wọn ti dáhà wọn tẹ àwọn ìjà náà sáré àwọn bá wọn sọ. sukura bàtà àti wọn ṣe ìfúta bá lọ sí wàá tẹ̀lé ọmọ tó wàá tẹ̀lé ìdílé ìdí àtọ̀ àwọn wàá tẹ̀lé ọ̀pá àpá torí wọn rí lọ ní mẹ́mbà ẹgbẹ́ yẹn to Allah ala bàbá yẹn tó àdúró dáadáa rẹ̀ náà ti fún un ní máa wú kankan mọ́ àmọ́ dáwà ni wọ́n dá pa. kí ló ti fà á ìwà nínú ẹgbẹ́ yẹn. tó ẹ wo fún bàbá màdínà ẹ bọ̀ sí máa ní ṣé kẹwàá mẹ́rin bá yẹn àwọn òun màtá sí àwọn náà àwọn òun ló ń gbé ìgbìmọ̀ àwọn káàmù kí ló ń màtá sí wọn wà ní kí wọ́n ti dájú. dáwà tí wọ́n ti máa pa.

ìjọba wa pé ẹ pàtó ní ìjọba ti lọ pé ní àdéjọ àkójú ojú ní ìjọba àwọn àyẹ̀wò tó wà ìjọba wọn bá ẹgbẹ́ náà láti wọ́n sí kí wọ́n ti yẹra àwọn ọmọ ìjọba náà kí wọ́n ládùúgbò ẹgbẹ́ náà láti àdúgbò òun ti fún àwọn ìṣúná àti rẹ̀ wọ́n bá wáyé akẹ́yẹ̀ ìdí ọkọ̀ mi sí akẹ́yẹ̀ ìdí ọkọ̀ mi sí mọ́ṣáláṣí lẹ́yìn náà sábà tó lórí àdúrà ẹ̀yìn àtẹ̀lé wa ó dọ̀rọ̀ àwọn ọ̀nà àmọ́ pé kí wọ́n ṣe lẹ́tọ̀ tó ṣe bí wọ́n ṣe lẹ́tọ̀ ṣe fún mẹ́. ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe ẹgbẹ́ ṣe lẹ́nu wọn ṣe lẹ́tọ̀ láàrin lọ́fẹ́ fi ṣá ṣe kò mẹ́. tó o ní ìyẹn kò sí nǹkan tí o dúró mẹ́. na ìbéèrè kejì wọ́n ní ahmadiyya pẹ̀lú àwọn sòfíà kéke ìdájọ́ àwọn ọmọdé àti ẹ̀ fáwọn abáyé ìdòwò ìdájọ́ sílẹ̀ òkè àwọn ìdájọ́ sílẹ̀ òkè kò rújú ó ti kó táwọn sọ yìí ẹni máa ń ṣe kékeré ni kékeré ni wọ́n ti di àwọn lẹ́sẹ̀ dáyẹ̀ pé tó bá jẹ́ tìjàdé àti ẹni kí o lẹ́yìn rẹ̀ tó bá ní àti àtìjàdé àti ẹni kí o lẹ́yìn rẹ̀ kékeré ni kò tó parí yìí kò dájọ́ mọ̀ ọ̀pọ̀ kò rújú. Náà ẹlẹ́kẹ̀ta wọ́n lè tí wọ́n bá jẹ́ bí olóyún èrè nínú ìlú ìjọba ẹni yẹn tó ní kó yẹn ti ní omi tí ó ń ṣẹ̀bọ́ rẹ̀ ẹni wọ́n wà lórí rẹ̀ wọ́n á kú àbúkẹ́fẹ́ láyé kẹ́sì ọ̀gbẹ́ ẹ̀bùn yíyà ní oṣù títí ẹ̀rí pé ní pẹ̀lẹ́ àdúgbò tẹ́kẹ́ wọn ọ̀gbẹ́ ọ̀sìn kọ́nà fújà fún ẹ̀bùn wá kú sí ìrẹ̀ kú sí ilé náà ni tó bí ó ṣe jẹ́ nìyẹn náà wọ́n ní ìyàtọ̀ olóògbé láàrin ẹ̀sọ̀ tó ń fún ìgbòho mo lè gbọ́dọ̀ láyé bí àtọ́wò olùṣàlàyé rẹ̀ yẹ títí kò lẹ́sẹ̀ rẹ̀ àmọ́ dúró òun lẹ́nu yìí àlẹ́jẹ̀ ilẹ̀ tó ti pé ọ̀nà àràbò ní kí n jẹ lórí báwọn bàbá náà ṣe rí nìyẹn tó orí tó tó kí ìrẹ́ ní nǹkan tó jẹ́ nǹkan ayé àmọ́ ìwọ̀n wa jẹ́ tó lè wọn lọ́nà àràbò dóòdò jẹ́ lórí ni ẹlòmíì lè lówó láyé tó lè pé àbàdà tó ti lówó àmọ́ ohun wọ́ọ̀dì ayé ẹlòmí ó sì ní ó ti wọ̀ọ̀dì ayé náà ẹlòmí sì ní ó ti jẹ zarin ọ̀rá ìta ẹlòmí ó sì ní ó ti jẹ lọ́ra ìta tó nǹkan tó ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún òun náà lè ń ṣe pé kí wọ́n rọra kó ọ̀rọ̀ ìyáma ẹlẹ́yìn lórí ìfẹ́sọ̀rọ̀ láyé tí ọ̀rọ̀ ayé lọ tó àwọn oníṣòwò ló ń fẹ́ pẹ̀lú àwọn oníṣàlẹ̀ zúùkẹ̀ lójú olùkọ́ ní kíni tó dùn fọ́nà wá ní kàyé owó kàkiri ẹni tó tó jọ òun kó owó kàkiri ẹni tó tó dùn kò ní ní ọ̀nà tí aláàlì tó tó ní òun tó dùn rẹ̀ kẹ́ńtà ẹni fẹ́ ṣùgbọ́n tó di ọjọ́ kan ọ̀gbọ́n tó ń lò ní ìdíje kọ́lẹ̀. في الردود ولدى الذي صار من الغد في شيء إما مع وجوده مع وجوده بشكل ثابت في قراره فهي وزن يمكنه كيف يقول لي من وجوده فلا تكون ذلك هي مقبوضة القيامة عليه أن يكون يقعد fún mọ ọkọ ìkọlẹ yàrá tí mo gbé yìí òun ni pé nígbà tí sókè kọtò náà wọn kẹfẹ yìí lọ máa ni tó bá yọ ká fún lóòtù wọn ní kẹ́ni yóò fi nǹkan àwọn ọkùnrin náà lò kí ló pọ́n sọ́n tàbí ó sì lówó àti rárá aṣọ yìí ọyọ ẹni náà yára yára sọ́yìn ìwà ìta kí kẹ́ni yóò ní yàrá ní ráyé ká. so ẹni yóò ní sẹ́yìn kàbí ráyé ká ní kò ní wá ní wọ́n ṣe wọ̀ bíà torí wọn wá ní gbogbo ọ̀nà tẹ́tẹ́ ló ní tí òní ìjọba rẹ̀ tí ọ̀nà tí wọ́n bá ń banú lé lórí ọ̀rọ̀ ayé náà لدنيا يبقى النجم ازاي؟ النجم ده تقول تحسبهم الاغنياء وتحسبهم اغنياء تحسبونهم من كل فرنسا ولا تحسبهم الاغنياء وبعدين هم يقولون يحسبهم الجاهلون اغنياء تحسبهم الفرنسا so awalai maka awalai yang jauh dong orang umur tu orang umur olówó ni wọ́n táyíká ni wọ́n àmọ́ kí ló fà tààtù wọ́n ti ní ìgbà orí ara ẹni ní ẹni kẹ́kọ̀ọ́ tó wọ́n ní ẹ̀fà tó ń ṣe ọ̀gá tó wà lóko wọn ní kò bí àwọn sàhábà ṣe rí lélẹ́yìn bí àwọn ẹ̀sìn ọmọ ọlọ́run ṣe rí lélẹ́yìn tó wọ́n ní ká ló jẹ́ lórí ọ̀rọ̀ ayé tó àtọ́wò ọ̀jọ̀ mọ́ ọ̀rọ̀ ìwòsàn ara àtàṣe kàtó fọ́ọ̀tì jẹ́ yára wọ́n ní àwọn ọmọ náà wà fún mi wọ́n pé ó jọ ń tún náà àbí káwọn ẹni ọmọ gbọ́dọ̀ ń sọ yẹn ọ̀nà tí gbèsè bẹ̀rẹ̀ lórí bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ṣẹ́ ní ìwọ kálẹ̀ kan yẹn nǹkan ló sọ nǹkan ló sọ èyí tí àwọn èèyàn ti wò náà lè sọ fún mi pé náà ń fi ọ̀rẹ́ kàrà tó ń bọ̀ ẹ̀dá wò táwọn ti dá nígbà náà bẹ́ẹ̀ máa padà dé ẹ̀dá ìgbà ìgbà ìgbà àwọn tí a tún sọ pé bọ́ọ̀lù ti lẹ́nu ní ọrọ̀ bá ti mú ṣe ọ̀wọ́ ẹ̀yà tó wà láwọn tí ní ìwé ìtọ́ bọ́ọ̀lù ti lẹ́nu òfin ṣe ìlú àdìsí náà torí pé wọ́n kọ́ sílá méjì kan sírò àsọ̀rọ̀ àti gbóyà àwọn gbóyà sílá méjì kì í yẹn òun ìgbésẹ̀ ìwé ìtọ́ bọ́ọ̀lù ti lẹ́nu òfin ṣe ìlú ẹ̀tọ́ bá kàdúrà yẹn èmi ò sì rí gbogbo táwọn èèyàn ti fẹ́ ní sọ́dọ̀ ní fẹ́ ní ti gbogbo àwọn ìfẹ́ tó sọ́n pa ẹ̀ tó ìrẹ́ tó ti fẹ́ ti gbé ọ̀pọ̀lọpọ̀ àgbóyà ẹ̀rọ tó kọ́ lọ́wọ́ pọ̀ ní. ṣé ọ̀rọ̀ bí wàá ní àdéhùn yẹn ní gbóyà yẹn wọ́n ní lẹ́tà àpèkọ́ lẹ́tà ó ti kúrò rẹ̀ sínú ìgbòkó sójú. wọ́n ti bá rí tí àbùkọ́ ìjọba bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìgbìmọ̀ ìwàlùkọ́dà فيجده مع أهل السنة قل وإذا دخل التصوف تجده رجلا آخر أقول بل الجنب الذي هنا كنا نقاتل أو يعني الدنيا يعني ọ̀rọ̀ ṣúná lọ́pọ̀ ìgbìyà ní ìdí ń ṣe ìgbìyà ní ṣúná. Tí a bá wọ́n lè mú tí ó láti rẹ̀, ó pé gbogbo tí ń jẹ́ wàhálà ìṣúná náà lọ fún ìṣúfì ìṣú lẹ́yìn. Ó dà ọ̀pọ̀lọpọ̀ abúlé ìṣú tún náà lẹ́yìn àwọn ìṣúfì ní ìṣe. Wọ́n lè mú olówó ọ̀rẹ́. Ó ní ìrún ìrún àkíkọ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àbẹ̀yìn òkú tẹ̀sí ní ibi ìwà kíkọ̀ òun náà ti ẹ̀rù ní lọ́pàá tó bí yìí ó ní ìmọ̀ ṣẹ̀rí àwọn ìdí táwọn ẹbí òun tó ní tẹ̀sí lọ́dẹ̀ wọn tó ní ìdí tó ní òkú tó ní tẹ̀sí ó ní ìmọ̀ àwọn ṣẹ̀rí àwọn ó ní àwẹ̀ àwẹ̀ àwọn onígbùsí ọ̀tún bẹ àwọn oníṣẹ̀rí àwọn oníṣẹ̀rí àwọn àfihàn àwọn ìṣẹ̀rí àwọn tó ń bẹ lọ́tọ̀ ó ní hajj àwọn oníṣẹ́ ilé àgbẹ̀lọ́tọ̀ hajj àwọn ní àfikún ọ̀gbẹ̀lọ́tọ̀ ó ní hajj ṣe rí àgbẹ̀ táwọn ọ̀rọ̀ ṣe ní hajj òkú ìlà arọ́fà lọ́dún ìlẹ́fà nígbà ó ní hajj ṣe rí ní hajj àkíkọ̀ tí wọ́n jẹ́ tó bí ọ̀rọ̀ àkọ́kọ́ jùlọ ní oṣù bẹ́ẹ̀. náà wọ́n tẹ̀lé pé bíbí ìjọba yìí àwọn tó ń akùránì níjà náà tó ní sàdúrà. ọ̀pọ̀lẹ́ tí wọ́n gbọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ bàbá àtàkà nínú ọ̀rẹ́ ṣáwùkọ̀ wọn kà kùránì ní àyàrá ọ̀yẹ́kọ́ ní oṣù kẹkẹ bẹ́ẹ̀ kẹ́ńkà ọ̀yẹ́kọ́ ní ìṣẹ̀lẹ̀ وبيعتم المراجعة في تقرير وشبابيع حلقة إلى أطلاقان أما أطلقان القرآن ذا جواح نقل العمر القرآني نقل العمر الجزء جزوني تو بداعي oúnjẹ tó bá ṣe lọ làwọn jẹ má fẹ́ lọ sọ làwọn jẹ kókòrò àti oúnjẹ ẹ̀jẹ̀ kí lè ń dá alẹ́ fún kọ̀ọ̀án ẹ̀rọ oúnjẹ ìlú yìí gan torí dábàá ṣe lórí ẹ̀yà tí kò rárá jẹ́ ìjẹ́ àwọn jẹ́ òun lórí abẹ́tà láti ká ká pa nǹkan sí tó kò dáa. náà ìbéèrè rẹ̀ kejì wọn ní alùpùpù kan ṣe ìyàtọ̀ wọlé lẹ́fẹ̀ alùpùpù ọ̀nà wọn fún bẹ̀rẹ̀ ìròyìn burúkú ni kọ́wálé lápájá ẹ̀yìn ìtàkàlì yóò aláṣẹ ìṣòro ah, ojú ọ̀rọ̀ kọjá náà ìlú kò sí mọ́lẹ́sẹ̀ kankan lẹ̀. àmọ́ ṣídà ìgbà míì ṣídà máa jẹ́ ẹ̀rù mọ́ọ̀ṣì tó jẹ kànáà. قال كلامك ترجم أخطاء كله الشديد على الإمكان بالعمل سواء الملك فلان متشدد على المتبع أنه كان فلان متشدد نجي يبقى الحديث هو يعني المشدد للنبي هنا لم نتفاهم هنا كان ثاني طيب، وهذه الأطاع أن يقول محمد رسول الله والذين معه أشداء الكفار وحماء بينهم تجي رقم السير على النبلاء يقول الله وتعالى سورة وأصحاب الشيء والشديد في إنكار البدع سواء من يقول واجب المتشدد في محل الشدة kéke gbogbo àlọ́kọ̀ àwọn àgbẹ̀ gbogbo àpé lélelelelelele ẹ̀fọ́ ikú tó bá lélele ní káwọn akẹ́kọ̀ọ́ máa bá a. àyè tó bá yẹ kó yàn lè sí ìyàn lè. bí alákòjú ẹni ẹ̀sìn wọn fẹ́ ṣe bí náà nínú mọ̀lẹ́bí yàn wọn yẹ ẹlọ́kùnrin ẹ̀sìn ẹ̀sìn wálẹ̀ ìwọ̀n ẹ̀wọ̀n ẹ̀bí ilé ìgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa ń lè nínú kàmá. àmọ́ tó bá yẹ kó yàn lè àlejò ẹbí yẹn ṣe ní iye bẹ́ẹ̀ tó gbọ́ àwọn kan yẹn ó gbọdọ̀ yé mi nínú sọ́dà lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá ọ̀sán àkókò ọ̀gá ilé àkókò ọ̀gá ọ̀gá ọ̀gá lẹ́gbẹ̀ẹ́ ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá ọ̀sán ẹwọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá ọ̀sán ẹnì kan tí mo bá lọ́ba ma òun ti tọ̀ nínú mọ́ṣáláṣí àwọn ọ̀gá ọ̀gá tó kéke bí wọ́n mú sàlẹ́bí ṣe tẹ̀sáhùn pẹ̀lú rẹ̀ olórí pẹ̀lú rẹ̀ ìgbà tí ó ti di jọba àlẹ́bí ti rẹ̀ ti ṣe pé ọ̀rẹ́ kírun wọ́n ti wá ní kó tó bá lẹ́nu kiri lágbájá ó ti jáde tó wá kírun ó lọ rí kírun kiri ẹ̀fẹ̀ ó ti kiri ó lè lọ jẹ àlẹ́bí ẹ̀fẹ̀ àbí ara lọ ya nípa ojú abẹ́rẹ́ tó tẹ̀mọ sí kíkẹ́ ìmọ̀ ìjáde lẹ́nu lójú tó ti kókó mọ́sí alẹ́gbẹ̀ẹ́ ní ẹnu ọ̀dà ẹ̀kú sí ìmọ̀ ìjà wọn ni ojú alẹ́gbẹ̀ẹ́ wáyé yí padà alẹ́gbẹ̀ẹ́ ní ìlú ní kó lọ́kùnrin ṣeré àwọn kan ti dé sábẹ́bà ní bẹ́ẹ̀ kó lọ́ ẹ̀sìn yìí ẹwà alẹ́gbẹ̀ẹ́ ẹwọ̀ ọ̀rọ̀ sálẹ̀ ẹwọ̀ alẹ́gbẹ̀ẹ́ wa kọlu afadánù ẹ̀sìn yà wáyé ọ̀rọ̀ yẹn torí kí ló fà ìṣe tì í alẹ́sọ̀ pé mọ̀háàbù yìí ẹni tó ní ẹ̀rọ ẹ̀rọ ti bẹ́ẹ̀ lè àkóhùn fún ìṣàlàyé tó kọ́ ìdáhùn pẹ̀lú ìlú ìgbà yẹn àmọ́ pọ̀ tó wá pọ̀ tó rárá bí ilé ọ̀nà kankan ọ̀nà kankan tó bẹ́ẹ̀ lẹ́yìn yẹn gbọ́dọ̀ ọmọ ìgbà tó yẹn máa ń dẹ̀ ìgbà tó yẹn máa ń rọ̀ tó wá rọrùn kí ọmọ àti kí ọmọ kí tí nǹkan bá ìtọ́lẹ̀ ṣe lówó ní ibi fún bẹ̀rẹ̀ àwọn olùkó ló ń yí wọn. àkọ́lá wọn kò bẹ̀rẹ̀ tí wọ́n kalẹ̀. ṣé ní ọmọ lẹ́bi ní lọ pàtó ní ìgbà tó yẹ kó bá ikọ́ lọ. dábìá ẹni méje ní pẹ́lú ìfẹ́ àbúrò ẹ máa wó ìgbẹ́kọ̀ alákòjú yìí o. àbúrò wọn lóyún oyún àlè. tó ọwọ́ adé tó bímọ ní láti èmi kìí èmi jíjà wọn pẹ̀lú ọ̀gá ẹ̀dá kò ṣe kó ní ilé nàá wọn yẹ kó ijó tó yẹ kó di bínú kò bínú lọ ilé kọ́kọ́ kọ́ fún mi rẹ̀ ọ̀gá ọ̀gá ní orí ibú rẹ̀ lọ́dún ṣe yìí lórí ti dìnnà lórí ká kò bínú sí kó gbogbo tó bá lè ṣe kó ṣe fún nígbà wọn. àbọ̀ bàtà wa bímọ ọ̀há lè láyé òwò níbi kọ́lá lọ́wọ́ láyé nílé ìdílé ọlọ́mọdé ìdílé kíjà olóṣèlú bí àtọ̀tàwọn táwọn lẹ́nu ní àbáyé tó ọlọ́run ní pé bóyá ṣe ọ̀hún tó wá ṣe dára pẹ̀lú rẹ̀ wọ́n láì ṣe é ṣe é máa yẹ́ lójú òun fún mi àwọn tó ti ní ọ̀fẹ́ gba ọmọ àmójútó fún ẹ̀ lẹ́sẹ̀ látara kí ni látara ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ní wọ́n máa ìgbàlejò ìgbàlejò wọn òun náà ni ó ń ṣe pẹ̀lú ogun àwọn ìgbà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ gan nínú tàbí síyà. ilé yóò ṣe tó báyìí alábí onídìí àyèjì kí lọ́ọ́ sí kí lọ́ọ́ sára ní pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ yorùbá kí ni òkùnkùn náà tẹ̀lé bá jù láyìí ẹ máa sára bí di àfíríkà sára bí wọn àfíríkà mọ́lá àfíríkà wà nù àfíríkà lè fọwọ́ jẹ̀ máa èkó tó bá ti bàbá alábí onídìí àyè àtà ẹ̀ẹ́dẹ̀ ìhàkùrẹ̀ máa ẹ̀ẹ́dẹ̀ ìtẹ̀wọ̀n náà onídìí àlọ́wọ́ náà àhà wà wọ́n ṣẹ́rí wọ́n ṣàlẹ̀ jù wọn ìgbàdégbà ìgbàdégbà lórí ọ̀rọ̀ ṣe kìtọ̀ yìí ọ̀rọ̀ ṣe kẹrọ bí jáde kí wọ́n ti dáwà láàrin yóò ṣe ìfìlà tó kà ń kúlẹ̀ níbi bá bẹ́ẹ̀ ní kẹkùn náà rẹ o ibi alẹ́ ẹjẹ́ bá kó ń tàǹdẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìjìháàdì ní kílẹ̀ ń dẹ kẹkẹkẹ kú nìsín tọ̀ ṣé kò lóye níbi ṣé kò sọ̀rọ̀ nígbà tó wí ẹ̀yìn ẹ̀kẹ́ wa mú àfa ńlá kẹjá ìfẹ́ yìí tó wá ní tó bá ti gbà bí aládùn bíbí àní olùdí àlè náà kódà ètò ìjà lẹ́yìn ti pé àbí kódà ṣe sọ̀rọ̀ bí ẹnu wa ilé ṣe sọ̀rọ̀ bí wọ́n sọ pé tó wà ní àpè aládùn bíbí àlè olùdí àlè náà. tó ilé yìí kí ni ìtura tẹ wà fúnra yìí lè tẹ wà múra kankankankan ẹwà ìgbà ẹ̀yìn ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ta owó ìdílé wọn àmì ájú hari ilé kan hari aláàbí àmì bítàmì hari ilé kan ọwọ́ dára kó tún wọ ẹni kó tàn wà náà. Ọ̀pọ̀ bóyá kí ra lọ̀tàyà yìí. Zikru bil ajab, wọ́n ní kí wọ́n máa kàkà bil ajab. Sọ pé ṣe ní ìrántí tó tẹ̀lé ìyẹn dáadáa. Òkè ló ń bí dáhùn. Àwọn àtàrù yìí bí àyè àwọn tẹ́tún nílọ. Náà ṣe rí òkè olùgbé ẹ̀kọ́ ni kí òun ìyẹ́pùpọ̀ ṣe gbé dáhùn sí ẹ̀kẹ́lẹ̀. Òwúrọ̀ wa ń lọ àwọn àtàrù kan àìmọ́ ti máa ń tẹnu sí ìfẹ́rẹ́ ìlú àtàkọ́ wọn lè lẹ́nu ṣùgbọ́n tí ó ní ẹgbẹ́ wọn sílẹ̀ ní ìlú súnà ìlà ní ọmọ ọkọ̀ ìjà àrà rẹ̀ pẹ̀lú súnà yìí. ibi ká lábẹ́yà ẹ̀yìn kankan ṣẹlẹ̀ sí mi lálàkàlà ṣé wọ́n ṣe ọ̀rọ̀ àtikáàlù wọn ṣe ẹ̀ẹ́dẹ́jì lára lókùnrin ọ̀sọ̀ ìṣọ́lá tó lọ́wọ́ ìlú náà ṣe ọ̀rọ̀ kàdúrà ní tó bá jẹ́ lẹ́ta lẹ́ta wọn látọ̀dọ̀ àgbẹ̀bí ìwọ̀n sọ èyí tó bá jẹ́ ní kéjì ìkàlẹ̀ lónìí ní pé wáyé ọ̀sọ̀ náà ló máa jẹ́ mẹ́ta ní kó ṣe méje ní kó ṣe tó olùkí ní tẹ̀sí ọ̀pọ̀lọ́ ti tó ọ bá lè ní àṣẹ àti tẹ̀sí ọ̀pọ̀lọ́ wa tó wà rẹ̀ láti bẹ̀rẹ̀ jẹ́ ìyí rẹ̀ láti wọ́n rẹ̀ lè ká ẹ̀ tòlù tí ká ká ṣe ọ̀nà ní ti ìrọ̀rùn ṣe nílẹ̀ pé ẹ̀rọ tó nà nílẹ̀ pé òṣè ní dáhùn náà nìyà. náà wọ́n tàbí kí ọ̀nà ìjọba sílẹ̀ pé ṣé àwọn ẹni kọ̀ọ̀kan ní wọ́n ti gbé lára pé yóò jìyàn lọ́wọ́ láti ṣe sóńnà ọwọ́ kíkà ó tó kí o tó sábà yìí tó tó àlejò wa sọ pé ọwọ́ yìí òun ọmọ kíkà káàmì àwọn àtúrọ̀ àdàpọ̀rì ọmọ kíkà وإن أمة مخلقات يوم القيامة أو أول يوصل يوم القيامة الدنيا الدنيا. So, ìṣèjì náà ni ni káńtà yẹn náà ó ti mọ̀ náà àwọn àtọ̀rọ̀ ti àtọ̀ ní ìdíkò ìdúró. tó ìyẹlẹ ẹkún ìlànà àṣẹ tó náà ló fi jẹ́ ìlànà àtẹ̀lẹ́ ìtọ́jú àwọn ẹ̀kọ́. bákan náà ẹlẹ́yìn máa ní ìdí máa ń lóyún oníọ̀rọ̀ ṣètò pèmí oníọ̀rọ̀ ṣètò ìgbà oníọ̀rọ̀ ṣètò náà pèmí ya àwọn afáàmì ní kó níbi kí ni wọ́n bá ìlànà kí ni wọ́n mẹ ìdájọ́ ìrẹ́lẹ́bí tó kò lẹ́yìn àwọn tó ní ká máa ń lò fún ní ìrọ̀lú wa ní ọ̀dọ̀ wa tó àtẹ̀lò nǹkan nígbà yẹn ń tẹ̀ bá a ṣe ìdílẹ́kọ́ làbúrú. náà wọ́n ká ìyàwó ẹgbẹ́ àkọ́kọ́ sí káwá pé yẹn ní ṣé ó àbí ìlera ní èèyàn bàbá rẹ̀ náà ní pé ní ìlera ní ọ̀rọ̀. القادم لا يوجد في تنقل القادم يراد ما لم يوجد في تنقل ميلان بقنا فهي حفلة وليمة شهادة تبي أول إبدا من ضبي بين أول ضبي ما هقول لك إيه الجرامة الجرامة مولد كنت حفلة شهادة ètò lè bu ní pípa fún ìjọba wọn ṣe nǹkan míì pé ọkọ̀ àhádà ní ṣe ìtumọ̀ ẹ̀rọ ìgbé ẹ̀sẹ̀ fún àwọn èèyàn ní tẹ̀síkè àwọn ọ̀n jáde àwọn tó ń jáde lójú wọn ní tẹ̀síkè tó wọ́n láì dé bí ìta àwọn àbíjọ náà ní pé bí àwọn ilé ẹ̀rọ wà sí ọ̀ tó dáná pé ẹ̀sẹ̀ sílà àdéhùn wọ́n pè ní ìjàdá ìjàdá tó ọkà wọn bá ẹ̀fọ́ wọn. ṣe é káwọn ẹni ká òkè ní ẹ̀ka òní ìdúró náà kálá jì í. ṣe é rí tí ẹ bá ti dájú ikú nǹkan mọ́tò ọ̀gbọ́n yóò tún gbòòrò wá. sábà bá ń ṣe é ní ìdáná pé ìjàdá ní ìkànnì wọn ní sáyà lásán ni. òun ni wọn á pẹ̀lú àwọn ọmọ ìlú wọn àwọn náà ọ̀pọ̀lọpọ̀ ṣàhádà káàrin ìyá ló ṣe ohun jọ àwọn níbi bí a ẹ̀rù tó ń lọ́wọ́ wọn ẹ̀rọ adáwó wà lùbáríkà òun ìyá wọn tó bà bọ́ wọn àti kí ìyàtọ̀ lórí ìlẹ̀nu ìgbà bẹ́ẹ̀ lọ́pọ̀ tó lọ́wọ́ ẹ̀rọ lọ́pọ̀ tó lórí ìlú lọ. ẹ̀sùn fúnra ẹ̀ fúnra ẹ̀ ẹ̀yin ẹ̀ka ọkùnrin bíi ẹ̀yẹ yẹn ẹ̀ṣẹ́ ti convocation tó lẹ́sìn wọn convocation ló lẹ́sìn kan yìí bẹ́ẹ̀ fún àwọn pé ọlọ́gbọ́n ti mọ́ lójú yàrá yìí. à ẹ̀yìn náà ṣẹ́bí ṣẹ́bí ti fẹ́ràn ẹ̀yìn náà fẹ́ fún ọ nígbà tí kéde ní náà ẹ̀yìn náà fẹ́ fún ẹṣẹ́ bíbẹ̀ ẹṣẹ́ bẹ́ẹ̀. kẹ́kẹ̀kẹ́ wọn bẹ̀rẹ̀ báyìí sọ̀ fún táwọn ẹṣẹ́ lẹ́nìí àbẹ̀ ní àpò àtàdà pọ̀ kí wọ́n á fẹ́ tó bá yàtọ̀ ọ̀rẹ́ akíkájú ní ìlú náà tó tán ọ̀yá aláàkọ́ gbàgbàdà rẹ̀ gbàgbàdà rẹ̀ gbàgbàdà rẹ̀ gbàgbàdà rẹ̀ tó ń gbọ́dọ̀ lọ sí kálukú sí kálukú ní wọn náà wà ní ìparí kálukú ti lọ àná ẹ̀wọ̀n ní lọ́wọ́ ẹ̀rẹ́ ìlú náà. pé ìlú mi gbogbo lè fi wù wọ́n. tó kọ́lá ẹgbẹ́ yẹn sọ fún wa káàmà lọ sí ibi ìdókòlá lọ sí ẹ̀yìn áfíríkà àwọn àlẹ́ ẹnìkan wọn sọ pé ìgbòmí àwọn ẹ̀yàn kan ọ̀pọ̀ ìrọ̀kọ́ ló sọ àwọn ẹ̀yàn yóò gbọ́ ní ẹ̀lú ìlú wa tàbí wà tàbí ló gbé àwọn ẹ̀yà rẹ̀ kò ní ẹ̀mọ́ sọ àwọn ẹ̀yà sọ ẹ̀mọ́ ní àwọn ẹ̀yà dáwọ́ wọn kọ́ta wọ́n náà wọ́n láti ta ọ̀nà tí òkú kan wá sọ ọ́n lẹ́nu wọ́n náà yóò wọ́n wúlò láti ní ìjọba àgbà ìjọ wọn á wúlò. ẹ máa ń tiwa sí ẹ máa ń wá lọ. ẹ ká lọ bọ̀ mo gbà láti lọ sí gbogbo ọkùnrin náà kì í o ọlọ́kùnrin náà kì í o ọ̀rọ̀ rẹ̀ nínú òdodo ní o dákun ọwọ́ orúkọ gbogbo gbà owó náà láti gbogbo gbà sí ìwà láàyè lórí ìṣúná ناقص قلنا الجنوب فكر الجامعة فكر عشان إخوانا فكر يا مرات هكذا خلص جامعة والمية فهنا دي على ما نتعملها في الجامعة ومن إبراهيم والعيال من كم يوم لو كانت تقدمها يا شيخ إبراهيم وموز من الغراء أبني بغيتك قلبنا تشفي الحرام قل يا شيخ يا شيخ إبراهيم وشيخ إبراهيم قلب للوراء وكان يلوى صاميا عقدني على للوراء لقيتك ولولا رائع فالهدى تشعري يروضع من ثلاثين انت ترى قلت اليوم الله وجوه وجوه وجوه وجوه وجوه وجوه وجوه láàrùn ṣáàrùn ọ̀dọ́ olùsèwà ti ní bóyá ìwọ àtọ́jà ti dárí ẹwọ́ ìwọ̀n ìwọ̀n ìyá gbogbo aláṣẹ́sẹ̀ tí ò ní ìṣòro ìlọ gbogbo ìrírí kankan ti láyé ìwọ̀n tó ń tẹ́tẹ́ lọ́dọ̀ tó wọn náà ń tẹ́tẹ́ kọ́ra àkọsílẹ̀ ní pé kí tẹ́tẹ́ wá ṣe àwọn báyìí kàkàkà gbọ́dọ̀ ọba ọkùnrin náà náà nìyà tó ẹ̀kọ́ yẹn lọ rí níbi àwọn mọ́tò àbí àwọn eh, tọ́wọ́ ń bo wọn wá ẹ̀sì olùkọ́ ọ̀la ìrìn àná ọ̀la ìrìn bá ń fẹ́ kó jùlọ wọn fúnra wọn mọ́ lórí àkóso rẹ̀ níbi ìwà ìyára kọ̀m̀pútà táwọn ti fi kó nílẹ̀ Yorùbá ni tó ọ̀la nìyẹn ọ̀la nìyẹn tó ìrìn àjẹ́ pé ẹ̀rù wà ọ̀la nìyẹn tó ẹgbẹ́ ìtumọ̀ rẹ̀ kéde yàtọ̀ lọ́ra olóra lọ́wọ́ lọ́wọ́ ẹlẹ́kùn ẹ̀rí alámìíyá bó ṣe wà káàkiri yẹn alámìíyá tó kẹ́kọ̀ọ́ pépè tí wọ́n pa ọmọ wọn tí wọ́n mọ ọlọ́run lé ìwọ̀n tẹ́lẹ̀ ìwọ̀n sọ kí n tí mo rí yọ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi fún mi àwọn yóò láàyè yá àpèjì tó ń tẹ́tọ̀ jí ìpínlẹ̀ yẹn fún tó ní ọ̀sẹ̀ wọn ó ń fà á ṣe tó wà. والفجر استغرقت به أبيت سيدي الأتى أبيت بالنفوس من الجنود الزارع تبي يمنوا فمي معلوم شنو في جيري ثاني بابي أبارك الله الله ما شاء الله سبحانه هي فكرة من Àjẹ́jẹ́ ìjẹ̀dájú lọ́rùn fẹ́ra. Kí ọlọ́run bá rẹ̀ jẹ́ kí àwọn bàbá ní wọ́n tẹ́kùn wà àti wàbá súnà pátá káàkiri àgbàlá ayé àmọ́sọ́rùn yẹ̀dúrà àwọn ìkàlùbá àyà àmì pàtàkì àdáàmà ìwọ̀ àgbàlá ìlẹ́kùn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.